فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أن الأعمال تنقسم إلى أعمال جوارح وأعمال قلوب وأعمال القلوب أعلى مرتبة عند الله تعالى وما شرعت أعمال الجوارح إلا من أجل أعمال القلوب فأعمال القلوب يتفاوت الناس في منزلتهم عند الله تعالى فيها لذا وجب على العبد أن يعتني بها وأن يسابق فيها فكثير من الناس يعتني بأعمال الجوارح ويغسل عن أعمال القلوب معاشر المؤمنين إن من أجل أعمال القلوب التي ينبغي للمؤمن أن يعتني بها عمل اليقين وهو عمل قلبي يحتاج عناية وتفقتا فيه أو فيه ترتفع الدرجات وتكثر المعطيات ويسبق المرء من حوله من الناس واليقين شعبة عظيمة من شعب الإيمان وصفة من صفات أهل التقوى والإحسان قال تعالى الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون قال العلامة السعدي رحمه الله تعالى أن اليقين هو العلم التام الذي ليس فيه أدنى شك الموجب للعمل هو العلم التام الذي ليس فيه أدنى شك الموجب للعمل هذا صفر لفظ الله تعالى ọlọ́run ọba ọba àwọn ẹ̀yìn àkọ́kọ́ ọba àwọn tí wọ́n ti lọ ọba àwọn tí wọ́n bẹ lórí ilé ayé ọba àwọn tí wọ́n tó ń bọ̀ tí ò ní ayé àwọn wọn lórí ayé yìí àbúrò kan wọn àdán ni wọn. adúpẹ́fọ́ ọlọ́run ọba tọ́lá rẹ̀ dá ọlọ́run àwọn kan bá wọn láyé. àwọn kan náà ń bẹ tí wọ́n ń bọ̀ wọ́n dọ̀pá wọ́n jọ ní fún ìbò ní kàwá. àmì ti bẹ̀ ọba wa náà díẹ̀. báwa náà ti sọ pé àwọn kan ń bọ̀ àwọn náà tún máa padà sọ pé àwọn kan ń bọ̀ lẹ́yìn àwọn. ti bá wa yìí tó ti bọ́lá ni wọ́n ẹni tí ń jẹ èmi ọ̀dà ṣùgbọ́n sùn ní a máa fi gbìn èso àlùbáríkà bó ṣe rí nù ẹni jésù òun kọ́ ló nílẹ̀ àwọn tí a nílẹ̀ gángan ibo wọn wà ẹni tí ń jésù ọlọ́dọ̀ọ́lọ́ ni wọ́n wà àwọn tá ń bẹ wá ń bẹ ń bẹ báyìí tá a lá ń ṣe bá dà ń bẹ adúpẹ́ fún ọlọ́run pé lè lọ́lọ́run ní káwọ́ ọmọ ṣe lórí ẹ̀ adúpẹ́ fún ọlọ́run tí a fẹ́ pàdé ẹ̀ nígbà tó a bá pàdé ọlọ́pọ̀ gbà ń lọ sí fún wa bá wa fẹ́ àwa kọ̀ ní a sì rìn àjò wá síbi ìyẹn àpò mẹ́ ọ̀tọ́jọ́ máa fẹ́ dá sí i ó dùn mọ́ wa kò dùn mọ́ wa á padà kú mbẹ́ ìyẹn ló fà á tó fi jẹ́ ọjọ́ yìí pé àwa mùsùlùmí abẹ́káàtà ní gbogbo ìgbà pípa ẹ̀ ọlọ́wọ́ abùkáàtà ní gbogbo ìgbà ká mọ àwọn nǹkan wo ló yẹ ká mójútó à ń ṣiṣẹ́ láyé lóòótọ́ kò sẹ́nìkan tí ń bẹ láyé tí òun ṣiṣẹ́ èèyàn méjì náà ni wàá má ṣiṣẹ́ ẹni tí ó ṣiṣẹ́ tí ó jèrè àlẹ́ tí ó ṣiṣẹ́ tó kù ọlọ́wọ́n bọ̀ bá tó láàrin ẹ̀ka ọyọ́ ọdún àlùfẹ́yàmà òjò ohun ìyáwó máa ibi nìkọ́ ṣe à àwọn ọdún kan tí ẹfẹ́ ló bò wọ́n jáwé lọ́jọ́ àlùfẹ́yàmà àmì ìlàtún náà ṣe bá ṣùgbọ́n nígbà tí wọ́n ń bẹ láyé wọ́n dà ọ̀gá wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yàtí dànù lọ́pọ̀ jàdé lọ rẹ lọ. àwọn náà tí wọ́n wà láyé báyà ń ṣiṣẹ́ kò sọ́gbọ́n tá fẹ́ já sí àjàbọ̀ ẹni táwọn ti jábọ̀ fún ẹjù láyà mọ́wọ́. àti eléyìí kátó dáyé ó sì mà wá ó tó di pa àdílé ayé gan ànsẹ̀ mi ànsẹ̀ mi gbogbo ń tá a ṣe ń bẹ̀ kó pamọ́ fún wọ́n jẹ́ kẹ́kẹ́ tó pamọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yẹ a ma tọ́mọ ẹ̀dẹ́ máa ń ṣe láyé méjì àwọn kan sí àfọkànṣe ni eléyìí tọ́pọ̀lọpọ̀ wa mọ̀ iṣẹ́ oníṣẹ́ tá a bá fara ṣe kódà ẹlòmíràn mọ̀ wípé òun fi ọkàn òun òun dà wọ́n yí pé kí ló wà ń bẹ̀. iṣẹ́ tọ́tù bá ti fi jáde òun ní lápá lórí iṣẹ́ ìbára méjèèjì dọ́dọ̀ wà papọ̀ ni èyí tí bá ń bẹ nínú ọkàn ní hàn lára ọlọ́run ní sẹ́mi àtúnyẹ́ tó tẹ̀lé àárín ìṣe. ìwádìí àlọ́mọ yìí pé àwọn aṣẹ́ tá a máa fọkàn ṣe yìí àwọn gan-an lọ́gàjù lọ́dọ̀ ọlọ́kàn bọ̀ bàtọ́ láàrin ta kódà iṣẹ́ àfaraṣe tí ọba ṣíṣe àfọkànṣe kò ní fi ní lẹ́tà àpárá sí ẹjẹ́ àmọ́ àmì tó tóbi jù láyé lóde òní fún mùsùlùmí tá a fi dá mùsùlùmí mà òun ni òun fi ní gbogbo ibi tá a bá wà lórí ilẹ̀ àti tó tóbi jù fún mùsùlùmí kọ́lá fi hàn lọ sáájú tọ́ba lọ ọmọràn wọ ìgbéjà tí ní dé haram kírun kò tó bẹ́ẹ̀ tí ọba dé haram kírun kí ni wàá sọ fún un lọ sí Saudi. irun kọ́dà láyọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ tí rí bá mi nígbà tí kírun. ó ní mùsùlùmí ni kọ́dà máa kírun kò bá lọ́sàn yìí ìbá àyẹ̀rin rí mùsùlùmí nítorí ọjẹ́ mùsùlùmí ni a máa kírun. ni àmì Islam tó tóbi jù láyé lóde òní dá mùsùlùmí ǹjẹ́ mọ̀ yìí tiki kì í bá ṣe pé nǹkan kan kọ́kọ́ dúró sínú ọkàn èèyàn bẹ́yàn bá kí wọ́n lọ́wọ́ ìjọ òsì. kódà kéèké ìrún yẹn lèyàn máa fi já mùsùlùmí ọkọ̀ọ̀kọ̀ ní nǹkan kan tí ọkàn èèyàn di rọ̀mọ́ tí ọkọ̀ọ̀kọ̀ wà nínú ọkàn yẹn kó tó di pọ́rọ̀ èèyàn wà á kàn séjì séjì alákọ̀ọ́kọ́ oníkéèyàn ìjọ kan tó sọ kí ọmọ rẹ pé kọ̀sẹ́ni ẹ̀ka tá a gbọ́dọ̀ darí ìjọsìn sọ́dọ̀ rẹ̀ àbọ̀sọ́nà àlọ́ọ̀bù ẹ̀yìn ló tó kàn déyìn ọba ní ìgbàtọ́ ta rí tí ń bá ń lọ kírun tá yẹn ni pé ń lọ ilẹ̀ ń lọ kè ń lọ tí ọkàn rẹ ò sí níbi tó yẹ wà sàbí sòkò ẹ tí ládàá wa tó bá jura wọn lọ lọ́dọ̀ ọlọ́wọ́n bá tá a ti jọjọ́ ní irúṣẹ́ kan náà kò sí èméjì bẹ̀rẹ̀ fi jímọ̀ lájọjọ́ wáyé ládàá wò ní dọ́gba ìran jímọ̀ la fẹ́ jọjọ́ kí yìí ládàá wò ní dọ́gba á sì jọjọ́ kí bàkan náà kò fi jura wọn lọ ní tí ń bẹ́ẹ̀ ní ọkàn yìí ẹlẹmi ọlọ yóò sì kírun kò sì di ládà kankan ẹlẹmi ọlọ Ọlọ́run bó fún ládà rẹ tó dé ẹlẹmi Ọlọ́run bó fún níwọn bá bó bá ṣe lẹ́tọ̀ọ́ sí kí ni ọfà àgbà tafáàmùtù bí tafáàmùtù máa fi kù. ebi ń bẹ nínú ọkàn ní ni ó fi máa wọn lọ òun ni wọn lọ àwọn tí wọn ń dàjọ fún anabi Muhammad tó ń dà anabi sallallahu alaihi wa sallam tó ń darí ẹ wọn wọn wọn tí wọn dà ń gbogbo wọn náà ní bá lọ sójú ogun gbogbo wọn náà ní bá dààmú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo wọn ọ̀dàbí Abubakar rọ́bì ọlọ́bọ̀ àjò kí ló ń fà á àwọn onímọ̀ ní Abubakar dáyàtọ̀ fáwọn sàábé tó kù bìṣẹ́yìn wákọ̀rọ̀ fi kọ́lì mi bìṣẹ́yìn wákọ̀rọ̀ fi kọ́lì mi torí pé ìkankan bẹ tọ́lọ̀ wọn bá fi sí lẹ́ẹ̀mí tẹ́mi rẹ fi tutù ẹ̀yà ń sọ̀rọ̀ tá a jọ̀ bẹ́ẹ̀ bì ẹjẹ́ àlọ́ nínú nǹkan tó pàtàkì nínú sí ọkàn tí kí ń sọnù lọ́dọ̀ mùsùlùmí tètè tí ń kọ́ ààyè àbúrò bá mùsùlùmí ẹ̀sìn Islam la sọ̀rọ̀ ń ṣùgbọ́n kẹ́kẹ́ kó bá wa ẹ̀sìn náà òun náà ni pé àlìyàn pé yìí ti lọ́dọ̀ wa kò sámàdájú wa àmàdájú àmàdájú nípa ẹ̀sìn ìsìláàmù ní àtàkùn yẹn ṣe. àìwá sábà dájú ìwé tí wọ́n kákó bá pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí. tọ́lọ̀ wọn bọ́ máa tọ́lá àríga tó bá fẹ́ gbé lómi wọ́n fẹ́ gbé ga ni o. ó tó wá má òun wá ó wá má wá ó fi àdéhùn sáájú tọ́lá ti láti ìjọ ọyẹ kó ti lọ tó ní àmọ́ ṣàdúrà ṣàdúrà ṣàdúrà kan lọ ọlọ́run sì ń yẹ ẹ wò yọba sálọ bò ìjọba sálọ bò ní àdánwò yọ wà dàdé fún ọmọ lọ kò ní í bọ́ ń bẹ̀ ìtọ́lọ̀ wọn bá fi pamọ́ fún nínú dáadáa ká ló dúró tọ́lọ̀ ọwọ́ rẹ̀ fún ní tẹ̀ ìlàkùn àdánwò òun ló tó kéèyàn di ọba kó dé èèyàn pàtàkì kó máa darí ìlú kọ́nà sì gbàpò lọ́wọ́ ẹ̀ kí ẹ sì ṣèpò tó ṣe yí pé ó ní iye ọdún tá a fi máa lò táwọn sọ pé à ẹbí ó ti yọ ọdún ó ti lọ ọdún ó ti ẹ̀pẹ́ rárá bàbá àwẹ̀ rẹ̀ wà lórí ipò tí ikú ni ó lànà lọ́wọ́ Dáúdù alayhi salatu wa salam ó lo ipò ọba kù ó sì kú tó ọmọ rẹ̀ Sùlàímánù dépò lẹ́ni ẹ ọjọ́ tó lọ sọ ọlọ́ọ̀ni wọ́n là kọ́jú fatanna Sùlàímánù àwọn ọlọ́ọ̀ni la fàdánwò kan Sùlàímánù. wà á yọ̀ ọlọ́run la lé kúrò lórí ibi títí ń ayé títí ń la lé kúrò àwa fẹ́ ìrọ̀ ẹni tí wọ́n ti ń darí ọwọ́ adé tí wọ́n ń darí òun náà ọwọ́ adé tí ń bẹ ní tí ò sí mẹ́ wò di wa sáà ń bẹ ní kíláàsì ìlú ní ayé ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ à ń gbáyé ní àmọ́ tí ń dáyé gẹ́gẹ́ kíláàsì ẹni tó ní ká wọ́n ní yàn sáfà yé ẹbẹ́ ni ọba aráyé ìwọ́sí ìráyé náà lè tó ní kò gbọ́dọ̀ pọ̀ sàmù ìwọ́sọ̀ ọ̀ráyé ayé mi níbẹ̀ lọ́dọ̀ rẹ tó ọlọ́run sàmù kí ló dì nínú ayé ó ní ẹni ọba aráyé là á sọ fún ẹ dákun wa ọlọ́run àdéhùn wa bá níbi wọn ìmọ̀ náà ṣùgbọ́n bọ́ọ̀lù òye yẹn ọ padà síbẹ̀ nígbà tó wá padà síbẹ̀ tó ó ní èrè ọlọ́run bá rọ́bì hábìlì múlìkà láàyà ń bá rí rí àṣàdì ẹnìkan àǹtàlì wà ha èrè ọlọ́run wọlé lọ́rẹ̀ o. mo padà lórí oyè yìí lẹ́yìn tó dán wà ọlọ́run má kò yọ tọ́sẹ̀ mo fẹ́ lọ kò ní lórí ẹ̀ ọlọ́run ló lò. kọ̀ọ̀rọ̀ àjọwọ̀ tó bá sájọjá torí yakínú rẹ̀ bí là àlẹ́bí kéèyàn ní àmọ̀dájú nípa ọlọ́run ọ sọnù láàrin mùsùlùmí ìwà wà nínú mùsùlùmí tí mùsùlùmí bá ní ìtàn kalẹ̀ ní bóyá nílẹ̀ àwọn èèyàn wá tètè wá rà tàbí wọn àbí ìdí ní iye tí wọn ń ṣe lọ́wọ́ àní àwọn tọ̀hún kò sí àwọn ọkọ̀ yẹ kan àdúgbò mùsùlùmí tí ọ̀wá ti jẹ́ nípa tí wọ́n mẹ́ẹ̀ wọ́n yẹ pàṣẹ àwọn bẹ̀ mọ́sálásí nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n wà ń bẹ̀ wọ́n ọmọ kan mí kọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ máa kọ́ wúmi wúmi yá ń kọ́ ìyá mi ìyá mi yá ń kọ́ òdì ìtọ́jà ló gbé wọ́n yẹ kọ̀ọ̀kan kúkọ́ yọba sàlẹ̀ báwọn nìkan àwọn bàtí ló gàgà ní. wọ́n rú gàgà dé àti bẹ̀ẹ̀bẹ̀ àti gbogbo ẹ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ tó ṣe pé orin wọ́n wà bọ̀ nínú yàrá ẹ̀ gbogbo àwọn ọmọ bàjẹ́ wọ́n bàjẹ́ òun padà àwọn tí ń dákọ̀ ọlọ́wọ́ bàtẹ́lẹ̀ wọ́n bà máa bí wọn bá dá akọ rẹ̀ ń ti jó àwọn àbú bí wọn bá sáwọn àbú lé wọn jòjò wọn ò jò wọn ò jò wọn pé kọ̀ọ̀kẹ́ ń tọ́ náà wọn wà máa ń jó. àbí wọn yọ ọmọ ẹlẹ́yà tó ṣe pé gbogbo orin tí wọ́n kọ lẹ́sẹ̀ẹ́ kí ni tọ́wà lé wọn ní àtìmọ́ àbọ̀. àwọn tí wọn tẹ́ ẹ bá ní kẹ́kẹ́ wọ́n dijú kí wọ́n gbàdúrà fún yín bí ìtàwọn tọ̀ wọ́n gbàdúrà fún yín. ẹ̀yin mùsùlùmí náà lẹ́sìn ìgbà ẹ wórí ilẹ̀ tí wọ́n kọ̀ sí kò sí gbàgbọ́ nínú ọlọ́run kò sí yẹn méye àgbàgbọ́ àmọ́ kékeré ṣe ojú tá a bá rí òun ni ó máa gbé gawa fún wa ọlọ́run bá ní mọ́ fàlùbáríkà sí tọ́wọ́ èèyàn bá tẹ̀ gbogbo tí ń bẹ lọ́wọ́ ẹ̀kọ́ kan ọlọ́run bá fàlùbáríkà ẹ̀yà rúṣin ọlọ́run ẹ̀dá kan àlẹ́ kí ló pàtàkì àmọ̀dájú nípa ọlọ́run ẹjọ́ àwọ̀ bẹ̀rẹ̀ Suratul Baqara ọlọ́run yára ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يقين الله بعد دوامه الله بعد طلع رجع àwọn tí wọn nígbà tó ń lọ Ọlọ́run tí wọn nígbà tó ń lọ dáhùn sọ̀kalẹ̀ fún ọ Ọlọ́run ní wọn bìrì àkérò tó gómìnà tó náà tí wọn ní yàgbé náà pọ ọjọ́ ọ̀fẹ́ wọ́n ní àmọ̀dájú nípa ọjọ́ kẹyìn. bẹ́ẹ̀ bá kò níbẹ̀rẹ̀ sọ́ọ́tù bákọ́rọ̀ ẹ lọ ìbẹ̀rẹ̀ sọ́ọ́rọ̀ sọ́ọ́tù lùkùmọ̀ ẹtú wọn tọ́lọ̀ tó sọ́n bẹ̀rẹ̀ ọlọ́run bọ̀ bá tọ́lá rẹ̀ já sọ pé alladhina yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa hum bil akhirati hum àwọn tó sọ pé wọ́n kírun wọ́n ń dá àwẹ̀ eléyìí ni kò tó wọ́n ń kírun wọ́n ń dá àwẹ̀ wọ́n sì ní àmọ̀dájú kàǹkì àmọ̀ èèyàn mélòó lọ́wọ́ àtẹ̀rù àlùkìyàmọ̀ lọ́wọ́ bá tẹ́fọ́ àlùkìyàmọ̀ àlùkìyàmọ̀ táyì. àwọn ọmọ wa bá àjẹsẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ àbùdúrú ọlọ́run àbíjọ́ bọ̀ lọ́wọ́ bá lù. àlùyàbí àmàdájú ní kò lóhùn wọ́n pàtàkì fáwọn mùsùlùmí. ó yẹ kí mùsùlùmí ó di ògiri tàbí kó di kùkùté àìmọ́ ni wọ́n ti máa ń wí ní wọ́n pè é tó yẹ fẹ́ ẹni tó bá di ara ẹ̀ lónìí tí ó jọ mùsùlùmí lọ́wọ́ àríbẹ̀ mùsùlùmí tí wọ́n fi ìdínà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n fi ń sọ ọ́nù ìṣẹ̀yìn mùsùlùmí yẹn mọ̀ náà ẹ̀bẹ̀ ẹ̀sẹ̀ ń sàdó àmàlà yìí ló lọ́ba dára wọn. mùsùlùmí tó ṣe pé aláàmà yìí rẹ̀ tó ó lójútù ju ti ẹni kẹfẹ́rí tó ló fẹ́ sàdó tó a bá mọ ti bẹ lọ́dọ̀ tiẹ̀ nínú àdánwò ó ní bẹ lọ́wọ́ pé ó tún wá gbá kàdí kalẹ̀ yóò wá yóò di yóò àmọ́ kọ́ńtọ́lé lọ́yà bàbá tó ní ọlọ́rí tí ẹ̀jọ́ sì ń bẹ lára ẹ̀. abùkátà sí ká ní àmọ̀dájú tó yẹjú nípa ọlọ́run bọ̀ bàtọ́ láàrin gbà ìgbà yẹn là láàmà ni wọ́n tó tó ìgbà yẹn ọlọ́run bó tó dúró lára bó ti dúró ìgbà yẹn ọlọ́run alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́kọ̀ fọlọ́ ìkẹ́ ìgbẹ́ ọlọ́run kọlọ́ba nígbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam téèyàn bá pè ra rẹ̀ ní mùsùlùmí tí ọlọ́run ní ìgbàgbọ́ nínú la ilaha illallah ẹ wá mọ́sálásí wá sí kí ń lọ hajj kí ń ṣe gbogbo kí àjẹkùn yìí nù àmọ̀dájú bá sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ tó gbóṣẹ́ rẹ̀ báyìí ìyẹn lọ́pàá tó fi jẹ́ ọjọ́ ike mẹ́jẹ̀mú àkọ́kọ́ tí láyé ayé lọ́wọ́ tá à ń sọ lẹ́nu yìí yóò fi yálà àfi àkọ́jú ẹ̀ jáde. ṣé gbólóhùn tó ń wí yẹn sọjà olójú. ṣé tó o bá rí nǹkan kan tí ó gun ọ lábẹ́rẹ́ tàbí yóò fi ọ lápin tó o dùn ó ti pé ọlọ́mọba yìí nìkan náà lọ́lọ́mọba mi. ṣé wọn lọ dùn orí sùlámọ́nù ti dùn èyí tí màdáwò kan máa bá àyàn láyé irú kọ́lọ̀ tó wulẹ̀ kó gbé wa tí ọba kẹnu àwọn ẹni ká jù kò sí wà lọ́wọ́ rẹ̀ káàdánwó ká jù lọ rẹ̀ títà ìlú títà ìlú ọmọdé irú àìsàn wo ló bẹ́ sọ. àbí tẹ̀bí àbẹ́ wo ló àdánwó àbí títà àwọn ẹlẹ́bí ọlọ́jọ́ sọ adé ń sínú ẹ̀ wọ́n sàfà nígbà Muhammad sallallahu alaihi wasallam kúlẹ̀ wà lọ kúlẹ̀ àwọn olùrọ̀bì ìfara kúlẹ̀ àwọn olùrọ̀bì náà ṣe tọ́ba wo àdébà Muhammad sallallahu alaihi wa sallam kò sẹ́ni tí ò lè wò sàmánú ẹ̀ lọ́rọ̀. torí pé kì í sẹ́ni fẹ́ lójú kò sí kọ̀ọ̀rọ̀ dìgbò tó ń hurú tó ní àmà wí. náà walakin akthara an-nas la ya'lamun ọ̀pọ̀lọpọ̀ náà mi nìyẹn o ma ẹ dákun àlìyàfẹ́ yìí ni wọ́n pàtàkì àdébà Muhammad sallallahu alayhi wa sallam inú àdúrà rẹ̀ bí máa ṣe tó lálàáfíà wọn bẹ lọ́dọ̀ alimami nasa'i imam Tirmidhi náà gbà wá ó sì lálàáfíà anabi muhammad sallallahu alayhi wa sallam yìí ni allahumma qsim lana min khashyatika ma tahulu bihi baynana wa bayna ma'siyatika lọ́nà sànù wa pín fún wa nínú ìpayà rẹ̀ àti bẹ̀rù rẹ̀ ohun tó ṣe pé ọlọ́wọ́n bó lò láti fi ṣe jàgà láàrin àwa àti ká máa ṣe ọ tábẹ̀rù rẹ níbẹ̀. wà mí ń tọrọ àtìkà máa túbà lẹ́wù náà bí ìdánilásàkì yọlọ́n sàánú jẹ́ ká lè máa tẹ̀lé ọ jẹ́ ká lè máa dọ́rọ̀ sí ọ lẹ́nu. lélẹ̀ tó ṣe tá a bá mójútó àlùjànnà rẹ sòṣè là lọ ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fi mi àti yín. wà mí nà lè àti yín máa tó háwù inú bí aláyín mọ́tọ́ ìbàdúnìyà ẹ̀rí nǹkan ìyọ́nà òsàlù wa fún alámọ̀dájú parí àmọ̀dájú tó ṣe wípé tí àwọn mùsíbà ayé ayé bá dé yóò jẹ pẹ̀lẹ́ lójú wa àmọ̀dájú nípa ọlọ́run ni òun bá dé báyìí yóò máa òkè ọlọ́run ló dé bọ́ ọ sá lọ ẹni tí ọ̀hún bá dánwò wá àdánwò rẹ̀ pọ̀ sí wọ́n bọ̀ dúró wọn ò ní sádánwò yìí ọba pẹ́ lọ́dọ̀ àwọn àwọn náà wà jáde wọ́n

ẹjẹ́ àgbìyànjú káníyà kí nínú nípa ọlọ́run káníyà kí nínú nípa ìṣọ́ ọlọ́run bọ̀ bá tó láàrin ìjà kánìwá ìbọ̀rọ̀ ní màálé yìí sọ̀rọ̀ àti wọ̀sọ̀rọ̀ ìgbà táwọn kìbí kí wọ́n táwọn ilé tẹ̀lé lọ́kàn táwọn ilé tí lọ́rùn sábà wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n gbọ́. Ibrahim ni a tún ṣáájú ní fìlà ìwà kọjá dáa wọ̀nyí ẹ̀ ẹ̀ fẹ́ ṣàtàkùn ẹfẹ máa bá mi ṣe ìfọ̀rọ̀wérọ̀ ẹfẹ máa tàtàkù yín ọwọ́ ajẹ́ pé ń kọ́ ọlọ́ọ̀lẹ́ ẹ̀ máa bá ń tàtàkù eléyìí ò sì sí torí tí òjò ò sì sí ni pé kọjá dáadáa ni ó ti fi mí mà ní èmi ti mà ní mo ti mà pé ǹjẹ́ ń ṣe ọ̀run náà yàkínú bẹ lọ́rọ̀ Ibrahim tí ọba sí yàkínú ni yóò wà lọ bí o wọn yóò àmọ́ bí òsà lérè yìí pé ah, aláṣà kùnú ẹ̀ ní jẹun máa làkún látàn tẹ̀kọ́ tírẹ́jẹ́ sọ̀rọ̀. ìgbàgbọ́ ṣe pé wọ́n sọ̀rọ̀ ẹ̀rù ọ̀pá Ibrahim gbọ́dọ̀ máa sábó kù. wọ́n ti jẹ́rù ayé bá òrùsà tí wọ́n ń bì lọ́nà ó sì yọ mí. àwọn ọkọ̀ àlẹ́ yìí lọ́rùn bá ń bí yẹn ní ọbẹ̀ ìṣe máa gbé yàn ó ṣe ń kún wọn ó ṣe ń kún wọn ó ṣe ń kún wọn. fàjà ádámù ìlú náà dàrí ilé àfi ìtọ́ka jùlọ wọn tó tóbi tó ti fọ̀wọ́n lẹ́ẹ̀bẹ̀. ìgbà wọn jẹ́ àwọn tòfin ní òkè sáńdélé fún un wọ́n ní Ibrahim ní ọmọ yẹn sọ̀rọ̀ ẹlọ́mú ọmọ yẹn wá. lọ́sọ̀ ànábì wa Ibrahim aleyhi salatu wa salam tó dé ó ní àà nígbà tí ẹ ráwọn nǹkan bí wọ́n lè rẹ̀ lẹ́bàá ìfẹ́ ìtàn oníṣẹ́kùn òṣìṣẹ́ owó. báyìí fàyàlà ń kẹ̀bí ìrùn hàn ọ̀fà dàgbà wọn bẹ́ẹ̀ àti máa ń yan ọmọdé jẹ ọ̀rẹ́ àwọn jẹ ni fasalóhùn nǹkan àrùn yàn tó kù. tó bá ẹbí wọn lè sọ̀rọ̀ ẹbí wọn lè rè ẹbí lọ́lọ́ ni wọn ẹbí wọn lè rè àjẹbí mẹ́ta wọn lọ́wọ́ pàtàkì. ẹnìkan kò ń bàdàn ọwọ́ aṣẹ́ni wa ń tó ká ọwọ́ adó ká wuli wọ́n wá ń tẹ̀lé ìdí. òkà bẹ́ẹ̀ kó fi sọ́wọ́ kó tó ti dé kí o gbé yóò sì máa wá ládùúgbò lẹ́yìn tàbí kó lójú wòrò rù bó tí a ti kó lójú wòrò rù gan kó tó nínú yàrá rẹ̀ ẹ bá wúre ní tó bá jẹ́ pọ̀ káyọ̀ wọ́n gbé ọwọ́ tó lù káyà. ẹ lágbàá yẹn rúṣin ọlọ́run tá à ń bẹ̀ mí. àmàdájú nípa ọlọ́run ànábì Ibrahim alayhi salatu wa salam ó ní ẹgbẹ́ máa bá mi fi hàn kó ọlọ́run wa kọ́ ní hàdà ó ní wàhálà àkọ́fù máa tó sì ní kúnà gbogbo ọjà ìyàbẹ̀ lọ́ba ìlú tó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké ní bẹ́ẹ̀mì ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹbí ìsọmọ ẹdẹ tí wọ́n wá sẹ́dẹ̀ tí wọ́n wá kí ó ẹdẹ ti dìlú sọ́nà ẹdẹ ti dìlú kí ní kàrà ìbá ti tẹ̀yẹ wá lọ́dún mélòó kan sẹ́yìn ẹ bá sẹ̀gbọ́n wá di mọ́sáàsì tí ń bu lọ tí wọ́n ti inú mọ́sáàsì náà tó ti fa náà wá sọ́dọ̀ ẹ̀ bàbá yìí lọ́yẹ̀kẹ́ bóyá bẹ́ẹ̀ ti wà lẹ́dẹ̀ yàrá bẹ́ẹ̀ bá lọ́mọ ọ̀gbọ̀n olókè wọ́n ní mọ́sáàsì kan bẹ́ẹ̀ lẹ́dẹ̀ tí ìjàgbọ́n bu náà wọ́n lẹ́nu wájú ẹ̀ ilẹ̀ bá lọ́mọ ọ̀gbọ̀n àwọn kan ní àwọn òpin ṣàkó tí ń bu náà yìí náà rí olè ju à èèyàn mo gbọ́ náà yẹ mo kú bí a ṣe mo kú òdu bọ́lá ṣe mo kú ẹ̀ bọ́lá ṣe máa aburú wọn kú òdu ẹ̀yin mo kú ọlọ́run nìkan lọ́mọ àtàwọn tó tó mà. ibẹ̀ ló parí sí. yẹ àmàdájú tí wọn bá ń bẹ́lẹ̀ yòó náà kú yóò fi wà lójú ẹlòmíì gbọ́ ni nínú ẹni ọjọjẹ inú ọmọ ẹgbẹ́ kò rí kò rí níwájú mọ́sálásí ni ṣé ń kúná yàwó yàwó yàwó ṣé bá ṣe ń pè ń lọ náà ọmọ kúná tiẹ̀ náà àbí ọ̀pá rẹ̀ ọlọ́run wọlé tó bẹ̀rẹ̀ àwọn ìṣiṣẹ́ ànábì Mùsá alayhi salatu wassalam nígbà tó kó àwọn ìṣàn yìí tó kún àpò lọ́dọ̀ fìràwọ̀n náà wọ́n á lọ fìràwọ̀n náà gbáyàwó ìgbà tó yá ẹni rìn sìn àtẹni ogun kò ṣe ti wéra wọn wọn lé musa àtàwọn èèyàn rẹ bá wọn wá kú díẹ̀ wá dìbò mi wọ wọn pariwo ike rẹ musa iná ẹlẹwọn jọrọ àwọn èèyàn yọ bá wa. ìbẹ́sẹ̀ láàrin káàdì kúrò láti dájú àwọn tí wọn rí pé lẹ́ẹ̀ má tó mọ̀ pa àkúrò ńlò wọ́n ti wá bẹ̀rẹ̀ di abayé lọ́wọ́ àpò. alẹ́ musa iná màá ẹ̀ẹ́kan ẹ̀yìn lè mọ nǹkan kan ọlọ́wọ́ bá mi ń bẹ pẹ̀lú mi yóò fi mọ̀nà. irú àgbẹ̀dá tí táwọn bùkátà sí ni ẹ o. gbẹ̀dá àwọn ni kí wọ́n dí ẹnu wo bí bá àtẹ́ni sallallahu alaihi wa sallam wa. kí kiri ká kiri ká ah, Abubakar anabi tẹ́lẹ̀ kan ni wọ́n bá wo kìkì rẹ̀ náà yóò

ẹjá nígbàgbọ́ tó yanrantí nínú ọlọ́run ká dúró déédéé ẹjẹ yìí nìkan àti dáná ń bẹ ọlọ́mọdé àdáná ṣùgbọ́n lókè lọ́wọ́ wọ́n ti kó wa ń bẹ̀ bàbá wọlé nù bàbá sàlẹ̀ wọlé wọ́n ti kó ń bẹ̀ abẹ́ ìrànjọ́ tó ti kó ń sàlẹ̀ wọ́n kàn fi ṣẹ́jẹ̀ ibi kan ṣùgbọ́n bíi bàbá wọlé ẹgbẹ́ bá ti kó kásán àwọn ilé ẹ̀kọ́ kan wọlé náà wọ́n fún sàlẹ̀ wọ́n fún lókè àti ah, bàbá yàwó tó kó láti dodo àwọn àdúgbò ibi táwọn ẹlẹ́yìn wà ìlànà àṣà náà lẹ́yìn ọdún mẹ́wàá sí ìṣòwò ìròyìn òkú láti wò. àdúgbò ilé àwọn wà gbé ọlọ́dún ọmọ yẹn tó kù ká nàní ẹ ìgbè làwọn ọmọ wọn gbé. ẹ wá dàpọ̀ ẹ̀gbọ́n tó wò ní ẹ̀sìn ìlọ́mọ yóò ní ẹ̀sìn. ẹ jẹ́ kẹ́yìn Islam yóò yé wa dáadáa ká lámàdájú pa àdàkájú ọlọ́run kálá àmàlí wo lè bá dásayọ̀ àti tèmi àti tún ayọ̀ lọ́wọ́ bó ti dá sí. ẹja ní o déédéé bẹ́ẹ̀ bá bùkátà sí àlìyàkí nǹkan bá fẹ́ èèyàn lé ní àlìyàkí nù pẹ̀lú Islam tí o bá kẹ́kọ̀ọ́ pa ẹ̀ tàbí tó ló sì ní àmàdájú kan tó ní. ní a bá sọ fẹ́ lómi pé two plus two ó lè fi three. fẹ́wárí two ni yóò ní two gbogbo ní ìwà jẹ two. ó lè dàrú wọn lójú. ṣùgbọ́n wàá sọ bá kẹ́kọ̀ọ́ pa ẹ̀ yọ̀ọ̀dọ̀ lójú nke bẹ́ẹ̀ ni àtàwọn ẹ̀kọ́ mi àtàwọn ẹ̀kọ́ mi ti kálukú wa náà kọ́ tó yé wa sáàmà tó ké tẹ bá dé báyìí báyìí sẹ́nu yìí bá gbóhùn mọ́tò yóò ní nǹkan báyìí ní í ṣe bẹ́ẹ̀ bá lọ bẹ̀ jẹ́ ọmọ ṣe ẹ̀kọ́ lọ́kọ́ níbẹ̀. bẹ́ẹ̀ lómi bọ́ bá sọ kiri kan lónìí bẹ́ẹ̀ kọ́ tẹ ẹ bá ti wò bẹ́ẹ̀ náà lẹ́bàá ẹ̀kọ́ lọ́kọ́ débẹ̀ já akẹ́kọ̀ọ́ pẹ̀lú láàmú. ó lè láàmú ẹ̀dá dún ṣe tó mọ̀ pẹ̀ tí wọ́n ń sọ ọ́ tí wọ́n sọ náà ni wípé ẹ̀sẹ̀ ń sọ náà ni àwọn ọmọ ń bá ìsìlámù yìí lọ́kàn bá wọn síbẹ̀ ní olóko lásán là ń ara ara ẹ̀dá kan já ara tí akéwìn máa bí fún yàn ní kí máa ràn yàn lọ́wọ́ láti dúró tọ́lọ̀ láti ní sàwọn tó lè gbára lọ́nà ọlọ́run jà lè gbára lè ní ìdúró tí a bá ti kàn gẹ́ nínú wàrà pẹ̀lú iṣẹ́ nǹkan